ọmọléèwé arówó mú lọ skul oníṣẹ́ ọwọ́ aríṣẹ́ ṣe ẹ́ oníṣòwò arére ọjà gbogbo ìlú tó ń wọn gẹ́gẹ́ gbogbo torí pé ààbò ajé ni ọlọ́run ìlú òyìnbó gan wọ́n bọ̀ nǹkan queen of England gan bọ̀ nǹkan gbogbo wa fi ṣẹ̀ṣẹ̀ sílẹ̀ ajé wà ń bẹ ẹ wà ní UK wọ́n ṣe tìjà Germany ṣe ti tiẹ̀ gbogbo ìlú ń ṣe tiwọn Brazil ṣe Nàìjíríà kò bá a ṣe láti tẹ̀lé lókèlè yìí kò sówó láti ẹ̀ kò sí owó rárá bọ̀ lọ́dún ìyá máa ṣe bàbá dẹ̀ ṣe pẹ̀lú nìkan ẹ̀yìn pé nǹkan tó máa tu nàìjíríà lára nítorí bíbá ẹni ojúmọ́ ti wá bíbá ẹni ojúmọ́ ti mọ́ wá ibi ìbáyé gangan nílé ajé ibi ìbáyé nílé olókun bàbá ṣe ń pè lọ́la máa jẹ́ wa adé ọlọ́run adé máa dá wa lóhùn lágbára olódùmarè kò fẹ́ tó rìndì ológun fẹ́ tó rìndì ọlọ́ṣà ayé ò ní wa o pẹ́ tẹ̀lé wa dáadáa lè máa lọ rí o nǹkan kò ní ṣe yín o tẹ́tà wà yìí bàbá máa pẹ́ lórí àlefa wọn àṣẹ wọn pẹ́ láyé lágbára náà ẹ tó ti bímọ ni máa bímọ àṣẹ ẹ tó lọ́kọ ni máa lọ́kọ àṣẹ ẹ tó láya máa láya àṣẹ òye ọdún tó ń bọ̀ bílíọ̀nù kan máa kó wá bíbá yìí àṣẹ àṣẹ ìmàrè ẹ ṣe òrówó lọ léèwé máa rówó lọ léèwé. àṣẹ ìmàrè. ẹ nígbàgbọ́ tó bá dọ̀là ẹ ṣáà mú owó ẹyẹ lẹ́yìn dání àtọwọ́ iyọ̀ a máa tayọ̀ lọ́la nítorí pé mi ò fẹ́ ẹ̀ mọ́tò la fi gbé wá. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ṣe o adúpẹ́ o ẹ lọ pẹ̀lú ọlọ́pàá kò dé o àwọn èèyàn wa. lè yé 啊，你爸长得肌肉型。